بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم فون الله أبا أتوا عليكم كاتي عليكم بفعل صلى الله عليه وسلم كلا تلونا كيوبا èyí ni àkọ́tún ètò yín ètò àhúdà ní wàgúsọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù Ramadan ẹja wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa ọ̀sán àbúrò ìbádìgbọ̀ ọ̀rọ̀ jí kí wọ́n wá kí o ṣe wọ́n fún ọdún sọ̀rọ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àti sí àlàyé fúnra wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tàná nípa bó ti ṣe jẹ́ pé àwọn nǹkan tó máa ń ba sọ́mù rọ̀mọ̀bọ́nà jẹ́ ní ní àdìpọ̀ a lè pín sí oríṣi ọ̀nà méjì a ti ṣe àlàyé oríṣi talákọ̀ọ́kọ́ onáàní kéèyàn lo nǹkan kan tó ṣe kó lè wúlò fara àbí nǹkan tó lè ní ara lára kéèyàn jẹ àbí kí wọ́n gún fún lábẹ́rẹ́ eléyìí máa ba sùyàmù nǹkan oríṣi kejì onáà làwọn nǹkan tó ṣe kó lè kó ààrẹ bára tí ó sọ. èèyàn di ẹni tó ṣe wípé ọ̀rẹ́ kalẹ pẹ̀mbọ̀ tí ó tún sọ èèyàn di ẹni tó ṣe wípé ẹni tó ti lè ṣe tẹ́lẹ̀ ó lè má lè ṣe mà pé o ṣe nínú Ramadan ó náà ní nínú tó wà yọ jáde ara tó bá ti mú ká jáde nídìí so eléyìí náà jíjáde ọba náà jẹ náà ní nǹkan so eléyìí jíjáde rẹ̀ náà ó máa ń ba sùyàmù jẹ́ bẹ́ẹ̀ náà ní ẹ̀jẹ̀ bímọ òun náà jíjáde rẹ̀ ó máa ń ba sùyàmù jẹ́ wáyé o a wà nínú Ramadan ẹnìkan tí wàá jẹ oúnjẹ sààrì ọjọ́ wàá jẹ sààrì yìí tán ó wá omi ó ó gbé omi lọ́wọ́ ó ní kó wọn mú mi bẹ́ẹ̀ lọ gbọ́ tí wọ́n pèpè fún sọ̀láàtì as-salatu khayrun minan sẹ́mukẹ́ as-salatu khayrun minan kẹ́ẹ́ bá ti ṣe sàlàyé síwájú èyí tó dọ́gba jù náà ní pé kẹ́ ẹ má wí ṣáájú kálífàjàrí ó tó yọ ìgbà kálífàjàrí bá tó yọ lẹ́tọ̀ọ́ máa sọ pé as-salatu khayrun minan nawm arákùnrin yìí àbí arábìnrin yìí ọwọ́ agbọ́ tí wọ́n sọ pé as-salatu khayrun minan nawm ó ti jẹun tán kò sì tí ì mú mi lé ṣé ágbómi yẹn kalẹ̀ ni nítorí kí sùyàmù akọ́mọba àbàjẹ́ àbá mú mi lóúnjẹ tá a jẹ nítorí kó oúnjẹ yẹn ọmọba máa dà wá láàmú èsì rẹ̀ ọwọ́ alátọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam idha sami'a ahadukum an-nidaa wal-inaa'u ala yadihi fala yada'ahu hatta yaqdi hajatahu minhu akhrajahu abu dawud bisanadin hasanin sahih olóńgbà muhammed sallallahu alayhi wa sallam sọ pé ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá gbọ́ kí wọ́n pèpè wípé àsìkò sọ̀láàtì fàjìrì ti tó àsìkò àsùbá ti tó ó sì ti jẹ sàárì tán ṣùgbọ́n abọ́ abọ́ omi wà lọ́wọ́ rẹ̀ omi wà lọ́wọ́ rẹ̀ Ànábì ní gbọ́dọ̀ gbé lẹ̀ o títí tí fi mu ń bá fẹ́ mu nínú ẹ̀ mu ń fẹ́ mu nínú ẹ̀ omi tó mu lẹ́yìn tí ti pèpè fún sọ̀láàtì yẹn kò ní ba sùyàmù rẹ̀ jẹ́ Allahu ẹwà Ànábì ẹwà Ànábì ní kó mu mi lóúnjẹ tó jẹ máa leyin sùyàmù lọ ẹni tó jẹun tán tó kú kó mú mi tọ́wá ń gbìyànjú àti mú mi tọ́wá ní màmá pé àlùfájàrí ti yọ kò gbọ́dọ̀ gbé kọ́ọ̀pù yẹn kalẹ̀ o ṣáájú kó tó mú omi tó fẹ́ mu. ṣùgbọ́n tá a bá wo àdìsí yìí dáadáa o ẹlòmíín bẹ tó ti gbọ́ àlùfájàrí ti yọ kò gbọ́ pé wọ́n pèpè fún sọ́dà ṣùgbọ́n mà fúnra ara rẹ̀ nípa àsìkò àlùfájàrí ti yọ òun á ti gbé kọ́ọ̀pù lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí fóònù náà mú mi tó fẹ́ mu kọ́ ọmọ o ti gbé kọ́ọ̀pù o ti jẹun o ti gbé kọ́ọ̀pù o fi wá gbọ́ pé àlùfáàjà ti ti sọ wàá gbé kọ́ọ̀pù lẹ́yìn rẹ̀ rárá o yàtọ̀ sí wọ nítorí pé o ti gbé kọ́ọ̀pù ọ lẹ́mìí pọ̀ fẹ́ mú mi tẹ́lẹ̀ náà ọ wàá gbọ́dọ̀ mú mi níìsì yàtọ̀ ń bẹ láàrin méjèèjì yàtọ̀ ń bẹ láàrin mo ti gbé kọ́ọ̀pù ṣùgbọ́n mo gbọ́ pé ti ti yọ àti ntí gbé kọ́ọ̀pù tí mo wá lè gbé ńgbà ọ gbọ́dọ̀ gbé eléyìí jẹ́ bó ṣáájú kó tẹ̀ tó di pásítọ̀ àlùfáàdàrí ọ̀yọ́ kó o ti jẹun tán kó tó di pásítọ̀ àlùfáàdàrí ọ̀yọ́ lódì wọn tá a fi lè ké àádọ́ta àyà tó ìwọ wá lọ lára ó fi wá jẹ́ pé àsìkò ti wá há gádígádí kó tó di pọ́ǹjẹun o sì gbìyànjú láti pọ́ fẹ́ mú mi dábàá pé o ti fẹ́ gbìyànjú àti mú mi iná ẹ̀ ni wọ́n pé àlùfáàdàrí ọ̀wọ́rọ̀ gbé kọ́ọ̀pù ńgbà náà wọn á ní kí wọn bá gbọ́ kí wọn pèpè fún sọláàtì eléyìí túmọ̀ sí pé ẹni tí ń pèpè fún sọláàtì àsìkò gángan gángan tásìkò sọláàtì wọlé ló ń pè yàtọ̀ sí ètí máa ń ṣẹlẹ̀ láwùjọ tí wàá ń bì tọ́jà yìí pé àlùfáàgàrí ti wọlé ó ti tó gùn ìṣẹ́jú kẹlòmíì ti ń pèpè fún sọ̀lá tó tó máa wá pèpè fún sọ̀lá torí àdúrà àkóbá tó ti ṣe fún gbogbo ará àdúgbò báyìí wọ́n tó ti yẹ kó pèpè fún sọ̀lá láti bí ogún ìṣẹ́jú sẹ́yìn ọ̀ wá pè àsìkò tí wàá bọ́ọ́nú tó ti jẹ́ pé àwọn èèyàn ti ń kẹ́nu láti bí ogún ìṣẹ́jú sọ̀lá lọ́wọ́ àtẹ́lẹ̀ bọ́ wa ìgbẹ́ni tí máa ń pèpè fún sọ́lá ọ gbọ́dọ̀ jẹ́ ẹ̀mín ẹni ìfọkàntán ìfọkàntán á dà lọ́dọ̀ ẹni tó ṣe pásìkò ti lọ kó tó di pé ń pèpè fún sọ́lá ìfọkàntán dà lọ́dọ̀ ẹni tó ṣe pé ń pè lápò ilẹ̀ lọ́dọ̀ ẹni tí ń pè lápò ilẹ̀ ó yẹ ká ṣàkíyèsí eléyìí láwùjọ wa púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ̀lá wá ti tí àwọn èèyàn ń ṣe àti pèpè fún sọ̀lá àti tí wọ́n ń pèpè fún kò tí ẹ̀ bá mu ni bá mu ẹ̀ rí i pé àṣùbà ní ìsìn tí àṣùbà ti máa ń wọlé ní nǹkan bíi ká sọ pé aago márùn ọkọjá ìṣẹ́jú méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlá àbí mẹ́ẹ̀ẹ́dógún so àsìkò tó wọlé gángan ni ló yẹ kí gbogbo ẹni tí ó pèpè fún sọlá kó ti wà láyè tí ó pèpè fún sọlá kó sì máa pè kó sì máa pè tó báyìí ni wọn máa ń ṣe níbi tí wọn ti gbẹ́sìn yìí ẹ rí i pé gbogbo ẹni tí ó pèpè fún sọlá yóò gbé rẹ́díò sẹ́gbẹ̀ tó bá ti gbọ́ tán pèpè fún sọlá ní rẹ́díò òun náà pèpè nílẹ̀ kan náà lọ́dọ̀ tí wọ́n ń bíbà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́nà gan láwọn ilé rẹ́díò mi ẹ máa gbọ́ pé nìkan ra program ibi kan máa bọ̀ ń pèpè fún sọ̀dáàtì kí ládàá rẹ̀ kọ́ máa bá bàbá àbí màmá òun eléyìí kan la nílò ń bì ní ìsìn lónìí ẹ rí i pé ṣé ń bẹ́nu tó lè ṣe fún bàbá àti màmá rẹ̀ eléyìí wọn à nílò ń bì lónìí á máa sọ́njọ́ mi so eléyìí tá a nílò ní ìsìn ni pé ilé rẹ́díò tí wọ́n á kówó fún wípé tó bá ti di àsìkò sọ̀láàtì ẹ máa gbé késẹ́ẹ̀tì pèpè fún sọ̀láàtì sí ẹ wàá fura yìí pé ẹni tó yẹ kó fanu òun gan ló sọ ní kòtò ńlọrọ lé rẹ́díò náà tún jẹ ìgbà mi ò lè má ṣe lé rẹ́díò ló ṣàṣìṣe yẹn o kọjá pé ẹni tó kó kalẹ̀ ló ní aago báyìí láì máa pè aago báyìí láì máa gbé sí àbí kó sì jẹ́ pé rẹ́díò ń pẹ́ aago báyìí làwa lè gbé sí kọ́ má bàa di prógráàmù wa míì lọ́wọ́ so prógráàmù míì wo lọ́wọ́ á pàtàkì ju tọ́lọ́n lọ ọlọ́run ti prógráàmù pásítọ̀ báyìí ní sọ láti ọ̀jẹ̀ kí lọ́ọ́ á dé nísìn tá a bá sọ pé àṣù ọ̀ ń wọlé lápèjúwe láago mẹ́rin ọkọjá ìṣẹ́jú mẹ́wàá ẹ̀yin wá sọ pé aago mẹ́rin aago mẹ́rin ló lè ṣe é ṣe fẹ́yìn nítorí pé tẹ̀ bá ṣe laago mẹ́rin aago mẹ́rin bá ti lùtà ìlú ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù mi ṣògbó lẹ́sìn wa bá wọn gbé sọ láti sí laago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá ṣé ẹ̀já prógráàmù tẹ̀ ń ṣe lọ yẹn ni àlòkùngbà tẹ bá ti mú owó rẹ̀ gbà àsìkò sọ láti gangan lẹ́gbẹ̀ẹ́ sí i nítorí pé lẹ́yìn à ń fẹ́ kọ́ jẹ́ àpèjúwe àti àmì fáwọn mùsùlùmí níbikíbi tí wọ́n bá fẹ́ àsìkò sọ láti báyìí ṣẹ̀ṣẹ̀ wọlé ni o àsìkò sọ láti báyìí mà ti wọlé o nígbà tẹ́yìn bá wá ń gbé sí tásìkò tó tó sẹ́mi pákó bá ńlá lẹ́fà tẹ́ bá sì gbé sí lẹ́yìn ìgbà tásìkò ti lọ lọ lọ lọ sẹ́mi pé ìdádúró ńlá torí de eléyìí agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí láwùjọ wa ẹni tí wọ́n bá kókò fún sọ́lá yóò jẹ́ni tó ṣe fọkàn tán yóò mọ àsìkò yóò sì máa pèpè fún sọ́lá ní àsìkò tó wọlé gágá yìí ṣe pé yóò lọ lára kò sì ní pè lápò ilẹ̀. tọ́ téèyàn bá wá ń ṣe Ramadan lọ ẹ wá rò yìí pé àlùfájàrí ò tíì yọ ẹ ń bá ń gbóúnjẹ lọ ń tiyín ẹ ń gbóúnjẹ lọ ń tiyín láì mọ̀ yìí pé ilẹ̀ ti mà àbí ẹ rò ni ẹ rò pé òòrùn láì mọ̀ ẹ́ pé òun ò tí wọ̀ èkíní kejì wọn kò sí tó ṣe sí yàmù wọn àmọ́ láàrin wọn sọ́lọ̀ ṣé wọn ò mọ̀ lóòótọ́ ṣé ìwọ ọmọ pàlùfájà rẹ ti yọ lóòótọ́ ṣé ìwọ ọmọ pọ́ùn ò tí wọ̀ lóòótọ́ torí pé tọ́ba mọ̀ wípé àlùfájà rẹ ti yọ lóòótọ́ síyàmù rẹ ti bàjẹ́ o tọ́ba sì mà dájú pọ́ùn ò tí wọ̀ ọ̀nkà ń jẹun ní àṣedànù ló ṣe lọ́jọ́ yẹn ẹ̀dẹ́ká ṣàkíyèsí lẹ́yìn o lè ṣèbéèrè lọ́dọ̀ tọ́ba ti mọ̀ pọ́ muhammed takùtọ̀ lọ o rò pé lè o tí ì mọ̀ ní lẹ́sẹ̀ ń jẹ́ sàárì yín lọ o rò pé òun ti wọ̀ ní ló ṣe sínú tọ́ba jẹ́ bẹ́ẹ̀ hadith anabi sallallahu alaihi wa sallam ó fi hàn yín pé síyàmù ọjọ́ yẹn ọlọ́láàfíà ẹ̀mí san padà ṣùgbọ́n tẹni tó tó jẹun tó jẹun lẹ́yìn gbàtà àlùfáàjà rí ti yọ tí ọ̀mà yóò kẹnu rókíá tẹni tó ṣe kó sínú láì jẹ́ kó òun ti wọ̀ òun náà da dókíá yọ̀wá dúró dìgbà tí òun bá tó wọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn nǹkan kan wà tó ṣe pé alẹ́ máa lérò pé kọ̀tọ̀ ká ṣe nínú Ramadan ṣùgbọ́n tó fi ṣẹ̀rí àfihàn pé kò sí tó burú ń bẹ̀ a lè ṣe kò sí tó burú ń a lè ṣe kò sì bá Ramadan náà wá jẹ́ ẹni bíi kí ni à nínú rẹ̀ náà ni tìró ẹni tí ń ṣe sùyàmù Ramadan ó lè lé tìró tìró tẹ̀sí léyìn kò bá Ramadan náà yẹn jẹ́ nínú rẹ̀ náà lábẹ́rẹ́ wọ́n jẹ́ pé àárẹ̀ kan ń kò bá sùyàmù yín jẹ lókùn ìgbà tí ò bá ti jẹ abẹ́rẹ́ tó já sóúnjẹ kí bá a ṣe ṣàlàyé síwájú. bákan náà tó bá jẹ́ pé nǹkan kan ṣèyàn ojú ihò bíi tá à ń gbá yàgbẹ́ wọn á ní wọn kan oògùn sí fún ó lè kàn sí kò bá rọmọbọ́nà rẹ̀ jẹ. ẹni tó ṣe pé ó ṣèṣe wọn á fẹ́ bá wẹ ojú egbò rẹ̀ wọ́n lè bá wẹ kún fóògùn sí kò bá rọmọbọ́nà jẹ. sẹ́ni tí wọ́n ń ṣe rọmọbọ́nà àbí ń ṣe sùyàmù míì o lè fi lọ́fíńdà sára kò bá rọmọdọ́nà rẹ jẹ sáà lè para bẹ́ẹ̀ ni a lè para kò bá rọmọdọ́nà yín jẹ sáà lè lo sáà lè lo turari turari onígi sáà máa dáná sí kò sí tó burú mbẹ a sì lè lo làálù bákan náà a lè pọ́ǹpù sójú lópin ìgbà tí ó bá ti dé ọ̀nà fún wa àwọn tó bá ti lè dọ́nà fún wa oògùn tó kán sójú tó kán símú àti tó kán sétí tó bá ti dọ́nà fún un eléyìí ba rọmọdọ́nà rẹ jẹ́ o nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'iman anabi ní yọ ẹnu rẹ dáadáa tó máa ń sálùwà àbí fa omi símú dáadáa nígbà tó máa ń sálùwà lọ àyàfi tó bá kó ń ṣe sùyàm eléyìí túmọ̀ sí pé tó máa ń ṣe sùyàm tó fa omi símú dáadáa tó mi fi dí ọ̀nà ọ̀fun rẹ sọ́ọ̀mù rẹ bàjẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tá oògùn tá a kán sójú oògùn tá a kán sétí oògùn tá a kán símú tí ó ti dí ọ̀nà ọ̀fun wa eléyìí òye táwọn asàlẹ́sà ní kò ba sùyàmù rẹ̀ jẹ́ apá kan nínú àwọn onímọ̀ àwọn sọ pé kò ba sùyàmù jẹ́ nítorí kìí sóúnjẹ kìí sì somi àwa sì sọ yìí pé nǹkan kan ni tó ṣe pé wọ́n ṣe láwọ̀ omi tó bá sì ṣe láwọ̀ omi tó bá dọ́nà ọ̀fun kò sí tàbí ṣùgbọ́n ipe ọlọ́nà ọ̀fun yóò dànù ipe nǹkan kan tó ṣàjòjì ó ti wọnú ọ̀nà ọ̀fun òun bákan náà tí èèyàn bá pọ̀ ẹni tí ń ṣe sùyàmù Ramadan ọ̀pọ̀ pípọ̀ rẹ̀ kò bá rọmọgọ́nà kò bá rọmọgọ́nà rẹ̀ jẹ́ àyàfi tó bá ti kó ń ló pe èèpọ̀ òun ló pe èèpọ̀ bákan náà tó bá jẹ́ pé ìwọ ló pe èbì bẹ́ẹ̀ náà ni yóò ba rọmọgọ́nà rẹ̀ jẹ́ ọmọ kan bí lásán ni èyí ti pé ìwọ ló pe ìgbà tó ń sin bì ó jẹ́ kí nǹkan kan nínú èbì rẹ̀ kó padà sọ́nà fún rẹ̀ kò sí nǹkan tó sọ̀sọ̀ yàmù rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tó ṣe pé tá a bá tún ṣe é kọba sùyàmù jẹ́lẹ̀ ìtọ́dọ́gba òun náà ní kéèyàn dégò bó tilẹ̀ jẹ́ pàdé sì kan sọ wípé àtẹnudó dégò fún àtiwọ́ tó dégò rọmọbọ́n náà yín jọba jẹ́ ṣùgbọ́n àdéhùn míì tó fi hàn pé kò sí tó burú ń bẹ̀. bákan náà tí wọ́n bá báyàn láìsìn yẹn láti yọ àwọn ẹ̀jẹ̀ burúkú tó wà nínú san jáde eléyìí tá à ń pè ní alfost kò sí tó burú nínú eléyìí náà ọba sùyàmù rẹ jẹ léyìí tó bákan náà kátẹ́ pé wọ́n fẹ́ fa ẹ̀jẹ̀ lára rẹ̀ bọ́yọ̀ fẹ́ fún aláàrẹ̀ eléyìí náà ọba sùyàmù rẹ jẹ àmúrun sẹnimu èèyàn ọba sùyàmù rẹ jẹ ẹnjọ pé ẹ̀jẹ̀ ń dà lára rẹ wọn ní ọba sùyàmù rẹ jẹ ṣùgbọ́n ẹni tí wọ́n fa ẹ̀jẹ̀ fún ẹni tí wọ́n fẹ̀jẹ̀ sí lára sùyàmù tí ẹ bàjẹ́ o sùyàmù rẹ bàjẹ́ bákan ẹ̀jẹ̀ tó bá jáde nígbà tí èèyàn ń yọ eyín rẹ nínú Ramadan pé eyín yọ lẹ́nu wọn wá fẹ́ bọ̀ yọ ẹ̀jẹ̀ tó jáde mẹ́rin tó ọba sá ti gbé mi ọba sùyàmù rẹ jẹ bákan ìtọ̀rìkì tí máa jáde lára ọkùnrin àbóbìnrin ní ìgbà tọkùnrin bá ń ronú nípa obìnrin àbóbìnrin ń ronú nípa ọkùnrin ìtọ̀rìkì yìí kò bá jẹ o. bẹ́ẹ̀ ni funfun kan tó máa ń jáde ṣáájú tọ̀ àbí lẹ́yìn tọ̀ kò bá sọ́ọ̀mù rọ̀mọ̀bọ́ọ̀nà wa jẹ́ kò bá sọ́ọ̀mù rọ̀mọ̀bọ́ọ̀nà wa kò bá jẹ́ so gbogbo àwọn eléyìí báyìí wọ́n nù àwọn nǹkan tó ṣe é pé

ọtọ́ fún obìnrin kó lo oògùn kan tó lè mú kó má ṣe nǹkan oṣù nù Ramadan nítorí kó lè bá a lè ṣe sùúyà lópin ìgbà tó bá ṣe pé oògùn bẹ́ẹ̀ ọ̀hún á ní ba nǹkan oṣù rẹ̀ jẹ́ lẹ́yìn Ramadan àbí kó mú kí nǹkan oṣù rẹ̀ ó máa ṣe ségesège tí ò ní padà sípò lẹ́yìn Ramadan tí ó bá ti ṣírò aburú yìí ń bẹ̀ ó lè lo oògùn torí kó lè bá a ṣe sùúyà mú lálàáfíà láti pé láì jẹ́ pé nǹkan oṣù di lọ́wọ́ lópin ìgbà táwọn ẹni tó nímọ̀ nípa ìṣègùn tìtọ́jú aláàárẹ̀ tó máa ti sọ wípé tó bá lo irú abẹ́rẹ́ bẹ́ẹ̀ àbóògùn bẹ́ẹ̀ láti fi dá nǹkan ṣùgbọ́n kò ní padà fa ìnira fún un ní ọjọ́ iwájú ṣùgbọ́n ìtọ́ dáa jù ni pé má ṣe é ìtọ́ dáa jù ni pé má ṣe é torí pé àwọn lè sọ pé kò ní í burú tọ́ba wa lọ́ọ́ bá lò mọ́ ńkọ́ kí ni tó fẹ́ ṣe tọ́ ó sì ṣeé ṣe ó jẹ́ pé wọ́n fẹ́ fọ́ kíndìnrín èèyàn wọ́n fẹ́ fọ́ kíndìnrín èèyàn so ẹni tó ń fẹ́ fọ kíndìnrín rẹ̀ tí wọ́n tún dá padà fún wọ́n fọ kíndìnrín rẹ̀ wọ́n fọ gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ so eléyìí báyìí ẹni tó báyìí fún wa fi ṣe bẹ́ẹ̀ fún rọmọdọ́nà tọjọ́ ń bàjẹ́ nù rọmọdọ́nà tọjọ́ gbogbo operation yẹn ó bàjẹ́ nù tọ́ tí ẹni tí ó ń sọ̀sì yá mú rọmọdọ́n tó bá jẹ́ kó ń fún ara rẹ̀ ló ṣe sábàbí tí àtọ̀ tó fi jáde lára rẹ̀ àbí òun ló fara kóra pẹ̀lú ìyàwó wọ́n fara núra pẹ̀lú ìyàwó láì jẹ́ kó bá a lò pọ̀ láì jẹ́ kó bá a lò pọ̀ etí àtọ̀ bá fi lè jáde lára rẹ̀ sọ́ọ̀mù rẹ̀ bàjẹ́ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú ṣùgbọ́n ẹni tó ṣe é pé òun pẹ̀lú obìnrin rẹ̀ wọ́n jọ ń fara fura wọ́n ń dì mára wọn nínú oṣù Ramadan láì jẹ́ kó bá a lò onítàn onítàn ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé òun fara nura pẹ̀lú ìyàwó wọ́n àtọ̀ jáde nídìí rẹ̀ eléyìí báyìí o yọ san ọjọ́ yìí padà ni o kò sí ìtaràn tí ó ṣe kàfàrà wípé wàá bọ́kùn lọ́rùn ẹrú àbí kò sì sọ̀sù yá mọ̀sù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé àbí kò fún aláìní ọgọ́ta ló ń jẹ oníkálukú wọn múdù méjì méjì kò sí nítorí pé ìtí ẹ̀sìn Islam tó sọ pé àtìtorí rẹ̀ san kàfàrà òun náà ni kéèyàn bóbìnrin lò a máa ń ti ń jẹ́ bí bóbìnrin lò tó ẹni tó dì mọ́bìnrin lásán tó fi di pé màá ní ìjáde àlè sọ pé bóbìnrin lò nínú èdè wo la ti fẹ́ pé léyìn níbi bóbìnrin lò ẹni tó wá rìnrìn àjò nínú Ramadan tó sì jẹ́ pé ó ṣe Ramadan yẹn ó kẹnu ró lọ́jọ́ yẹn lẹ́yìn rẹ̀ ẹni tó wá jẹ́ pé ó kẹnu ró lọ́jọ́ yẹn ó wá padà délé ó padà délé lọ́wọ́ abáyàwó rẹ̀ lò lọ́jọ́ yẹn lọ́sàn-án a mọ̀ pé nínú Ramadan ẹni tó bá wà lórí ìgbà tó wá padà dé láti ìrìn àjò rẹ̀ lọ́wọ́ asúnmọ́ báyàwó rẹ̀ lò tó ń ti pé ń sọ sùyàmù Ramadan tó òun wò pé ṣe bá rìnrìn àjò lò arìnrìn àjò ni ọ́ ṣùgbọ́n ti kẹ́nuró láti fi sẹ̀sìn fọ́lọ̀ so ìgbà tó ti kẹ́nuró láti fi sẹ̀sìn fọ́lọ̀ yẹn ọwọ́ abáyàwó rẹ̀ lò ṣé Ramadan yẹn lásán náà san padà ni láì sí tààrà àbọ̀ san padà ó tún ṣe ìtàrà eléyìí tó dọ́gba lọ́dọ̀ tiwájú ó ní pé wàá san padà wàá tún ṣe ìtàrà wàá san padà wàá tún ṣe ìtàrà torí pé kò sẹ́ni tó sọ pé lálá gbàgbàdà àfi kò ṣe sọ́ọ̀mù ọjọ́ tó rìnrìn àjò ṣùgbọ́n wọ́n ti ṣe eltazamta ṣayí falazimak ìwọ náà lọ tọrùn bọ́ torí rẹ̀ ó ti dọ̀ràn yà lórí rẹ̀ ó ti tọrùn bọ́ kó o sì sùyàmù yìí ó ti dọ̀ràn yà lórí rẹ̀ pé kò parí rẹ̀ àwọn olùmọ̀mí sọ pé rárá o rọmọdọ́nà ẹ lásán lọ́sàn padà ò ní sàn ìtaràn nítorí pé rọmọdọ́nà ganan láti pèlè pé kúkú ẹ ọ afẹ gbà má so ṣùgbọ́n àwọn náà ti gbàgbé pé o sì sí lórí ìrìn àjò mọ́ báyìí o sí lórí ìrìn àjò wá délé tán wá lọ́ọ̀fẹ́ gbà mọ́ wá dé sí pé yàn gbádùn èyí tó dọ́gba dùn ni pé wàá san padà wàá tún san ìtaràn tọ̀ ẹni tó bá wá bá obìnrin lò ní ọ̀sán Ramadan tó yẹ pé ilé lọ́wà kò rìnrìn àjò eléyìí báyìí gbogbo olùmọ̀ ẹnu wọn kò tó sì jẹ́ pọ́ màmá ni ẹnu wọn kò lórí pé wàá san Ramadan náà yẹn padà wàá sì tún ṣe ìtaràn ẹ̀ṣẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ ẹ̀ṣẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ lópin ìwà tó ṣe pọ̀ màmá ni ó sì gbàgbé kò ń ṣe Ramadan àmọ́ tó bá ń ṣe wọ́n jẹun pa ni wọ́n jẹun pa àbí ó tiẹ̀ mà ọ̀ mà kí ni ìdájọ́ tọrọ mọ́ ìgbàgbé ló tiẹ̀ sí ọ wọ́n ní tó bá yípa àwọn sábàbí ìbá wa a lè sọ pé Ramadan rẹ lálàáfíà ó sì ní san padà kò sì sí tàrà tó sì a sì ti mọ̀ ipò obìnrin náà bí ọkùnrin lórí o tó nà bá máa mà tó gbà fọkọ̀ tóun náà jẹ́ kó sì rántí pé àwọn ṣe rọmọdán ó sì gbà fọkọ ọkọ fi ń bàálù lọ́sàn-án rọmọdán àjẹpọ̀bìnrin náà dáràn òun náà yóò ọjọ́ yẹn padà yóò sì sàkàfàrà ṣùgbọ́n nǹkan nínú táwọn olùmọ̀ ń sọ nípa ẹni tó ṣe é pé tú láti bóbìnrin lò ní kò sí bí ṣe lè tú yẹn bóbìnrin lò kò sí bí ṣe lè tú yẹn bóbìnrin lò náà ní ní ní ìgbà tó sọ pé wọ́n tú láti rẹ̀ ni wọ́n tú láti rẹ̀ láti ṣe zina táwọn náà ni wọ́n tú láti rẹ̀ pé kí di rẹ̀ ó le so sẹ́mi pé ìwọ ló wù ìnìdí rẹ̀ le ìwọ ló rí pé ní tí wọ́n ní kó ṣe yóò sì wù ọ náà ìnìdí rẹ̀ sì le àmọ́ tí ọba wù ọ ìdí rẹ̀ ọ̀rọ̀ ni ìdí rẹ̀ ti wá le ọ̀wá lọ ṣe zina àbí ìdí rẹ̀ ti le wọ́n á ní kọ àfikọ́ gbóbìnrin yìí lò nínú Ramadan tọ́ ọba ti lè lọ dárú ẹ̀wò ìdí rẹ̀ tó le àmọ́ gbígbé tí wọ́n gbé ọdún obìnrin yẹn yẹ́s o lè sọ pé wọ́n túláàsì rẹ̀ gbé ọdún ni ṣùgbọ́n àwọn kọ́ ló túláàsì rẹ̀ múdi rẹ̀ lè tọ̀ ẹni tó bá jẹ́ pé ọba ìyàwó rẹ̀ lò ní ọ̀sán rọmọbọ́n kí ni ìtara rẹ̀ eléyìí tàǹtẹ̀ ti mẹ́nu bá ti pẹ́ yẹn ìtara rẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ́kọ̀rọ̀kọ̀bẹ kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tó bá wá wọ ẹrú tó fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ tí ọba rẹ̀ rú bọ́kùn lọ́rùn rẹ̀ àjẹpẹ́ yóò sọ síyàmù oṣù méjì gbàkú ní tẹ̀léńtẹ̀lé tí ò bá lágbára láti ṣe bẹ́ẹ̀ àṣẹ yìí pé yóò fún ọgọ́ta aláìní yóò fún ọ lóúnjẹ ẹnì kọ̀ọ̀kan nínú wọn yóò gbà múdù méjì méjì nínú oúnjẹ tútù tí wọ́n ti ṣe tí ò bá wá rí agbára láti ṣe ọ̀kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àjẹpẹ́ ìtaràn yìí báyìí yóò kó ń bẹ̀ fún nítorí pé kò lágbára kò rí ọ kò rí ẹrú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ kò sì lè tó sùúrù àmọ́ oṣù méjì gbáko ní tẹ̀lé kò tún lówó tó fi lè ránjẹ tó lè fi bọ́yìn ẹ̀yìn àtàbá ní túláàsì àfi túláàsì náà kí ni ọba àfi ṣe kò sí kí ni ọba àfi ṣe tọ̀ torí de lẹ́yìn báyìí kò ní jẹ́ ọ̀ràn yàn lé lórí má nítorí pé kò ní tó lè fi ṣe kò ní tó lè fi ṣe gẹ́gẹ́ ti ṣe wáyé nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu wọn lọkùnrin kan ọwọ́ abánadu Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ pé halaktu ya Rasulullah ìparun ṣe òun o ìwà anabi sallallahu alaihi wasallam qala ma ahlakak anabi ní kí ló kó parun bọ ọkùnrin yóò sọ pé waqa'tu ala imra'ati fi Ramadan ó ló ń báyàwó òun lónìí ní Ramadan lọ́sàn Ramadan qala anabi wa dá lóhùn pé hal tajidu ma tu'tiqu raqabatan ìjọ wa ní nǹkan kan tó lè fi bọ́kùn lọ́rùn ẹ̀rú bí qala la ó ní rárá qala fa hal tastati'u an tasuma shahrayni mutatabi'ayn ajẹ́ pé sọ lágbára láti ṣe sùyàmù oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé bí ọ̀hálẹ́lẹ́ onírara ọ̀hál anabi sallallahu alaihi wasallam ó tún dá lóhùn wọn ní sahal tajidu máa tó tàí mu miskina ǹjẹ́ ó ní ǹjẹ́ lè fi fún ọgọ́ta aláìní ló ń jẹ bí ọ̀hálẹ́lẹ́ onírara ní onílẹ̀yìn rẹ̀ lọkùnrin yìí wá jókòó orí bẹ́ẹ̀ ni wọ́n wà wọ́n bá gbé bàṣíà dẹ́bínú wọ́n gbé wá bá anabi sallallahu alaihi wasallam so anabi sallallahu alaihi wasallam wọ́n á ní ọ̀dà gbé wọ́n wọn iye tó yẹ kí ó fi tọrẹ wọ́n wá wọn fún nínú bẹ̀bí nìyẹn wọ́n ní gbé kọ́ ọ lọ́ọ́ fi ṣe sàrà tasaddaq bihada lọ́ọ́ fi léyìí ṣe sàrà qal ọwọ́ adá anabi sallallahu alaihi wasallam lóhùn ó ní afqaru minna sáwọn ẹni tí òṣì tí wọ́n tún ju tiwa lọ ní kí àná ọwọ́ á ní fàmà. فما بين لابتيها أهل بيت أحوج إليه منا أه ورنك يا بلا مجي مدينة تقول ó tún ní bùkátà sí léyìí ju wa lọ àwa gan la tún yóò lọ sí jù ànábì sallallahu alaihi wasallam bá rẹ́ẹ̀nì ànábì rẹ́ẹ̀nì títí tó fi di pé àwọn eyín ọ̀gá rẹ̀ fi hàn síta ànábì wa sọ pé idhab máa lọ fa at'imha ahla lọ fún ìyàwó rẹ̀ jẹ àtàwọn ọmọ rẹ̀ subhanallah ọ̀daràn ó sì tún tara rẹ̀ ṣàṣejèrè so eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ìyàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan á sọ pé kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú kọ̀rẹ́rù ó sì sùn yá àwọn oṣù méjì gbáko ní kò lè ṣe fún aláìní ọgọ́ta ní oúnjẹ ọ̀kọ̀ọ̀kan nínú oúnjẹ múdù méjì méjì ajá yìí pé nǹkan yẹn yóò kú lọ́rùn rẹ̀ yóò kú lọ́rùn rẹ̀ tọ́ àwọn nǹkan kan wá wà tó bá jẹ́ pé irú ẹni tó dáràn yìí ó ń sọ̀sọ̀ yá àmọ́ oṣù méjì lọ eré ìta ni oṣù oṣù méjì bá kú ní tẹ̀léńtẹ̀lé àwọn ń bá a lọ ń bá a lọ ń bá a lọ àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yun a ní oṣù méjì yẹn gbọ́dọ̀ jẹ́ tẹ̀léńtẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sáwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣé wọ́n gé tẹ̀léńtẹ̀lé rọmọ ṣé wọ́n gé tẹ̀léńtẹ̀lé sùyàmù rẹ̀ àbí wọn ò lágbára láti gé e nínú àwọn nǹkan wọ̀nyí ni alẹ́ẹ̀dá ọdún léyà àbọ̀dún ìtúnu ramadan ọdún léyà àbọ̀dún ìtúnu ramadan tọ́ba já sí àárín ẹni tí ń ṣe sùyàmù lóṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé àwọn eléyìí ọba sùyàmù rẹ̀ jẹ́ o nítorí pé àgbọ̀dọ̀ ṣe sùyàmù lọ́jọ́ ó tilẹ̀ jẹ́ pé àpèjúwe yìí náà kò mú nítorí tó jẹ́ pé ọdún ramadan la bá ẹnìkan sì fẹ́ ṣe sùyàmù ìtara èyí tó gbọ́dọ̀ sí ní tẹ̀lé ń tẹ̀lé síjọ ọdún náà lọ́wọ́ ayẹkọ bẹrẹ kò sí sí kó sì lè bẹ̀rẹ̀ rẹ̀ kò sí kó sì lè nínú Ramadan nítorí pé nínú Ramadan Ramadan ló nígbà Ramadan lẹ kan ní sọ pé ọmọdé gbèsè àti kan nígbà tí bá tán sí àpèjúwe tọdún lé yàmù tó bá rìnrìn àjò tó pé ìgbà tó rìnrìn àjò ìrìn àjò jẹ́ kò ṣe má lọ so ìrìn àjò tó ṣe yẹn ọjọ́ tó fi wà lórí ìrìn àjò àní ti já ìdájọ́ yẹn yóò tuntun bẹ̀rẹ̀ rárá bákan ẹni tó sàárẹ̀ àárẹ̀ tó ṣe pé tí bá ṣèyàn lè ti torí rẹ̀ má bákan ẹni tó pé nǹkan oṣù lọ́jáde fún Gbé obìnrin ní sọ pé ti já rẹ̀ yẹn ajẹ́pọ̀ tuntun bẹ̀rẹ̀ nítorí pé nǹkan oṣù ọmọ wa náà ní fóbìnrin ó kùn ìgbà tí ó bá ti dé ipò ó ti dàgbà débi kí nǹkan oṣù ọmọ wà fún ma. téèyàn bá wá jẹ́ pé ijọ́ méjì àbí jù bẹ́ẹ̀ lọ ló fi ń báyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan ó sì kan lánàá ó tún sì kan lónìí ó sì kan lọ́sẹ̀ tó kọjá ó tún sì kan lọ́sẹ̀ yìí ó ní ojú òun òkú òun di pé kó wọn sáà máa báyàwó òun lò lọ́sàn-án ọ̀sán náà ní máa wò ó à eléyìí báyìí o yóò máa ṣe ìtaràn pẹ̀lú sísan iye ọjọ́ tó bá fi ń ba rọmọdọ́nà rẹ̀ jẹ́ ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ lẹ́ márùn ajẹ́ pé wàá sanjọ́ márùn padà wàá sì wàá ṣe ìtanràn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé nítorí wá ń kọ́ lójú rí ǹjẹ́ àwọn bá yóò yàn ní ebú yàn sí sí pé iye ọjọ́ tó bá fi lò sì san gbèsè gbogbo iye ọjọ́ tó bá fi bá obìnrin lò àmọ́ tó bá ti pé ọjọ́ kan ṣoṣo náà lẹ́ẹ̀mejì lójúmọ́ yìí àbẹ́ ẹ̀mẹ́ta lójúmọ́ yìí ò ń bá a lò ò ń sinmi ó tún padà bá a lò ó tún sinmi ó tún padà bá a lò tó o bá a lò bí ẹ̀mejì ẹ̀mẹ́ta lónìí nìkan tó tọ́ba ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbàtọ́ ẹ pé òní nìkan náà ni lọ́ọ́ bá a lò lórí lọ́ọ́ bá a lò lórí kan náà ló sàn ọjọ́ kan náà ló sì sàn padà tọ́ yàtọ̀ sí pé ó ní ọ̀la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ni tanràn ọ pọ̀ sí bẹ́ẹ̀ ni iye gbèsè tó sì san padà ẹni ọ pọ̀ sí yàtọ̀ sí kọjá pé ọjọ́ kan náà ni iná lọ bá lójú ẹ̀ kan lọ ìtanràn ẹ̀yọ̀ kan náà ni tẹni tó rìnrìn àjò bá dé bẹ́ẹ̀ni tó ṣe pé òkúkú ṣe sòyàmù lọ́jọ́ yìí ìyàwó rẹ̀ náà sì wà nílé ìyàwó ó ti parí nǹkan ọ̀pẹ́ lọ parí nǹkan ọkọ náà sì firi àbí kọjá kóbìnrin rẹ ẹ̀jẹ̀ ìbímọ iná ń jáde lára rẹ ẹ̀jẹ̀ ìbímọ yìí ti wá dá bí wọn náà ṣe ń dé ìyàwó sì ti wẹ̀ kò tó burúkú kọ ọba lọ nítorí pé ìwọ ìyàwó rẹ náà ṣoṣo ẹ̀kíní kejì yín ẹ wà nípò yìí pé ẹ lè bára yín lò tó burúkú ẹ bára yín lò kò alhamdulilayi alamin fún wọn lọ́wọ́ wọn bá sọ̀rọ̀ ìmọ̀ alẹ́ sọ̀rọ̀ ìjáde wọn pẹ́ lórí dáadáa wọn béèrè pé nígbà tẹ́ mẹ́nu bá nípa pé ọkọ àti ìyàwó tí ń bára wọn lò ní ọ̀sán Ramadan àwọn méjèèjì ni wọ́n jọ san ìtanràn àlégbèsè obìnrin ò lẹ́tọ̀ọ́ láti kọ̀ wípé à ń ṣe Ramadan lọ́wọ́. òṣìṣẹ́ pé ẹ̀tọ́ lásán yóò sọ yanya yanya kò lè ṣèṣe kò lè ṣèṣe má gbé mi ló gbọ́ lọ lílẹ̀ oṣù. àwọn méjèèjì wọn jọ sàn tán lọ sí ẹ bá jọ. bẹ́ẹ̀ni o tí wọn jọ gbà fúnra wọn bákan náà nígbà tẹ́ mẹ́rin bá nípa pé èèyàn lè lo lọ́fíńdà tí wọ́n bá wà nù síyáàmù a fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ gbígbóòórùn oúnjẹ tí wọ́n ń dáná tí wọ́n ń ta lọ́fọ́ tí ń kó sí gbogbo ẹni tí ó ṣe sọ́ọ̀mù lọ́wọ́. bó bá pa ìkójọpọ̀ lẹ́nu ẹ wá ń gbé mi lẹ́yìn bá sùlámù jẹ ẹ kójọpọ̀ lẹ́nu dípò àwọn èèyàn kan bẹ pé wá sí òpé náà bá dá wa ní oríṣiríṣi tó jẹ pé wọn máa ń ṣe àpọ̀jẹ ó tó bá ti ṣe àpọ̀jẹ ẹ̀rí tẹ́lú mi ọmọ tó wọn lẹ́nu padà wọ́n tó wá ṣe wọn sí àwọn yìí tó wá jẹ pé àpọ̀jẹ wa wá tó tún dànù sọ́ọ̀mù kẹ́sì sọ̀n ló pè jáde tó fi di pé wọ́n pọ̀ òun lọ́ máa ń wá fún ara rẹ̀ wọ́n á kọ́ lọ́wọ́ nínú bó ti sùnyàmù bàjẹ́ èébì lọ́wọ́ fúnra rẹ̀ àpọ̀ lọ́wọ́ fúnra rẹ̀ so eléyìí yóò tu dànù. ètò yóò parí rẹ nígbà tẹ mẹ́rin bá nípa ọ̀rọ̀ àlùfájà ní orí irú ẹ̀ka ti ṣẹlẹ̀ ńjọ́ kan tó yẹ pé lẹ̀ mọ́ àwọn yẹn wọn mẹ́rin wá pé tó ẹtìlẹ̀kùn ẹtì wíńdò nígbà tó yẹ ọ̀bá ti wọlé. tòṣùn tó tó bá yẹn tó bá ṣe bá yẹn ọba jẹ ẹsìn ṣeré ẹsìn ṣeré tí wọn bá sì gbádùn ẹsìn gbádùn púpọ̀. adúpẹ́ fún ọlọ́ọ̀bà ọ̀rọ̀ ni a ti ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ẹ̀sìn tó lófin ni tó ní bẹ́yà sí máa ṣe ẹ̀rí gbogbo àwọn òfin ọlọ́kan ọ̀jọ̀kan náà ti lọ nígbà fún wa nípa ọ̀rọ̀ siam ẹ mẹ́jọ àbíṣeré torí pé tá a bá sílé ayé tán á tún lọ sùn wọn àlùpàdé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fi gbèsè olùkàlùkù lórí ti yàrá gbélé ayé ṣe tó délé lọ́wọ́ ẹnìkan kan ọgbọ́n tá à gbọ́ yìí ẹ mẹ́jọ àfi apára njẹ o ṣe wá láǹfààní pọ̀ jù ni wọ́n sì mẹ́nu bá fún wa nípa àwọn mọ̀ọ́bìnrin wa tí máa ń pèpè fún àwọn sọ̀làwá àti wa ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó bákan náà wọ́n tún mẹ́nubà fún wa lónìí nípa àwa tá a mọ́ ra àsìkò lórí iléeṣẹ́ rédíò pé bá a pèpè fún sọ́láàtì àwa gangan là ń wá ládá níbi nǹkan yìí ẹja wọ àsìkò wo ní wọlé tàbá àmọ́ ẹja bí àwọn tí ẹni mọ̀ nípa rẹ̀ kọjá pé ńlá fún àwọn tí afẹ́kọ́wó lé lọ́pẹ́ bá a ṣe nǹkan yìí torí ká ní ládá kọ́ mọ́ jẹ́ pé a máa wá ṣe ẹ̀sìn àwọn èèyàn balabala kọ́lọ̀ bá kó sànù wà láyé ẹgbẹ́ àpàdé àwọn olùwádìí ní ọ̀la. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.